بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما ما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم وأعلم ما تبدون وما كنتم تكتمون وقل وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا وكلا منها رغدا حيث شئتما ولا تقربا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين أعوذ بالله من الشيطان الرجيم فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا منها وقلنا اهبطوا منها وقلنا أعوذ بالله من الشيطان الرجيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس أبى فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض أدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين أعوذ بالله من الشيطان الرجيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أكن لكم ۖ قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وقلنا يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم ؟ قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس أبى واستكبر أبى واستكبر استكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغداً وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقول نفع الله سبحانه وتعالى تسوى المسلمين أترى لكي كنا جري فنبي صلى الله عليه وسلم أن تلوم bá ti bá máa jẹ́ àjùsọ̀rọ̀ babalọ́n subhanahu wa ta'ala kọ́ra ń kọ́ba ní sàlékún kí ànàbí kọ́ba ní sàlékún ọ̀la rẹ̀ àtàwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ kọ́dà kún kọjá náà wà nínú ẹni tí ó kẹ́ pẹ̀lú ànàbí sallallahu alayhi wa sallam ní ọjọ́ tá a jọ ń wò ò lè fi pò gbára rẹ̀ lẹ́ńbẹ́ téèyàn ò lè fi ọmọ gbára rẹ̀ lẹ́ńbẹ́ téèyàn ò ní agbára kankan bẹ́ẹ̀ àfikọ́ pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọmọ kò ń bi ẹbọ ọlọ́mọdé asẹ́bọ pàdé rẹ o àtọkàn tó tún má kò ń bi wa mànàfíkì ọlọ́mọdé agbẹ́nifá kò pàdé rẹ o afẹ́sọ̀lọ́ abẹ́lọ́n subhanahu wa ta'ala kọ́sọ̀ èmi àtẹ̀yìn níbi kọjá pé ń tá sọ ìyọ́ ọmọ yàtọ̀ sí nǹkan tá a tàbí ń tá a náà nídàkejì yóò tún yàtọ̀ sí nǹkan tá sọ á àmú ọ̀gá ni o Allah subhanahu wa ta'ala lọ́gàá kọjọ jáde kọmọjà wọ gbàbẹ̀ dẹni ìbínú rẹ̀ in tó ń kálukú wá fílẹ̀ tá a fi wá gbọ́rọ̀ lọ́wọ́ ọba ọlọ́mọba ni gbọ́jú bá a ṣe ń fẹ́ lọ ẹni tọ́jọ́ sítúdẹ̀ǹtì inú wa jọ́ láṣeyọrí àwa tá a ṣiṣẹ́ méjì ká sì ṣe ń bẹ̀ méjì a máa gbọ̀nà aráàmù jẹun wọ́n lájẹ sọ rẹ̀ la hawla wala quwwata illa billahi al-ali ọ̀rọ̀ tí a ń bá bọ̀ lórí tafsiri àti ikú olórí ohun tí ń ṣẹlẹ̀ láàrin ibilis àti baba ńlá wa adam aleyhi salatu wassalam àti ìyá hawa kí Allah subhanahu wa ta'ala kọ́ba ní sàlékún kẹ́ẹ̀tì wọn náà alukur'an ó ní ìwé téèyàn lè kà sórí ire tí ò nírọ́ kankan nú in tó bá ti yàtọ̀ sínú ìwé èèyàn lè kà sórí ire èèyàn sì lè kà sórí ibú ìdán àwọn èèmọ̀ ń bẹ tí Allah subhanahu wa ta'ala tó fi di ọpọlọ wa mọ́lẹ̀ nínú alukur'an ìlọ́wà ìwà ń so mara wọn láti ọ̀tún bọ́sọ́sì iwájú dẹ́yìn Allah subhanahu wa ta'ala nígbàtọ̀ fẹ́ dá nàbí wa Adam alayhi salatu wa salam tí ń sọ́fà màláyíká ń bẹ̀rẹ̀ lóun fẹ́ dá ẹ̀dá sí orílẹ̀ nígbà ọ̀dá òfìsí sama wa asdada lahu malaikatahu ó ní tí a màláìka sọ kún tó dáa ó lẹ́yìn màláìka mi bá ń forí balẹ̀ fún ìbílísù yarí ó ti bẹ̀dọ́ lórí ibú nípa ìforíbalẹ̀ ìjòrí ibú yìí dòní ẹkún rẹ̀ kò yìí máa pa ṣàìtọ́n kílẹ̀ rí wa. جاء في الصحيح عند الإمام مسلم رحمه الله من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرب ابن آدم السجدة فسجد ìgbà tó wọn bí adam bá ti ka kurani de bi àti máa forí balẹ̀ tó bá forí balẹ̀ ìtazala ṣètọ́nù yẹ́bùkì èso ọwọ́ ayé ẹ̀bọ̀ sẹ́gbẹ́ kan yóò máa hu ní ẹ̀kún gbóná gidi bí hadabnu adam ẹ̀ wọ́n máa wọ́n bí adam umiro bi sujud wọ́n ní ó foríba lẹ̀ fọlọ́n fasajat ọmọ foríba lẹ̀ fọláwù lìjánná ẹ wá o àlìjánná ní lọ́n tiẹ̀ yìí o ọdọ́ mọ àlìjánná wa umirtu bis sujudi fa abaytu faliyan nar ntí a ní sẹ́njọ́sí tí ń sèrè tí mi dọ́ máa ná o dòní ní dùn tí èdò la. ìyẹn jẹ́ àmọ̀ tọ́wọ́ jẹ́ pé ṣèyítọ́n tọ́jẹ́ gbòǹgbò ìdáyérú yìí àbámọ̀ ń bò náà àṣẹ gbogbo mo fún fẹ́ǹsì kú ò lẹ́nu ọgbà ọlọ́run bá subhanahu wa ta'ala àbámọ̀ abú náà ni ọgbẹ̀ yẹn abà wàmtánà kọgbà láti forí balẹ̀ Allah subhanahu wa ta'ala wa lè kú nsama kú nsama ó ló ń gbà ụtọ lórí ibú tó tọ́ ṣùgbọ́n jọ́nà lọ́hùn in ti ń sọ ni wípé ádámà tó gbélérí mi ohun àtàmà rẹ̀ ìní ni o la nínú agbára rẹ̀ náà ni ó ti yọ̀ǹda fún mi tí màá fi sí wọn kà ntíṣe ìtọ́n wíńjọ́ náà lọ́n ntí a ti parí lórí òun náà ṣáájú kọ́lọ́mọ̀sọ̀ àtàlákó tó dání. nítorí wípé hadith abdullahi abdullahi as tánàbí sallallahu alaihi wasallam ti sọ fún wa wípé inna Allaha qaddara maqadira al-khalaiq qabla an yakhluqa as-samawati wal-ard bi fifty thousand years ṣáájú kọ́lọ́ tó dá sẹ́mà àtìlẹ̀ in ló ti pè gbogbo gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ kọ̀ọ̀kan gbólóhùn ẹ̀dá ìbílísù náà bẹ́ẹ̀ eléyìí ó ní ìmọ̀ tẹ́lòmí ọ̀bá lọ sọ̀tàlámà gbogbo tó fẹ́ dẹ́wò láyé padà inú ẹ̀ ni ẹ ti ń yọ ṣùgbọ́n tó fẹ́ ṣe gbígbìyàn bọ́jẹ́tì nǹkan lónìí nìkan fún rẹ̀ gbogbo tó fẹ́ ná ọjẹ́ 5 million ó nìkan lọ́mọ̀gbọ́ 5 million ló ń fẹ́ ná ọwọ́ akó three point five bọ́ọ̀dà bọ́sítà ọwọ́ sọ fáwọn pé ìtumọ̀ fẹ́ náà rèé o hundred thousand nta fi seere ten thousand nta fi seere ṣùgbọ́n n ba jara mẹsẹ̀ dáadáa nínú yín ẹni tó tí owó yín ọmọ jẹ́ one five lọ́sẹ̀ ẹ n ba jara mẹsẹ̀ dáadáa ó ní bónọ́sì lọ́dọ̀ mi. ntí hàn sáwọ yẹn ni kíni o three three point five ẹni to sì gbé bọ́jẹ̀tì kalẹ̀ kí ló fẹ́ náà tiẹ̀ five million ṣèyítọ́ náà ń bẹ nínú kọ́dárù yẹn àtẹ̀kùdírì làám ẹnì kankan ọ̀bálọ̀sọ̀tà láàmà má àhátọ̀ bí yàdàlẹ̀ ilm ahad min al-khalq la ọ̀rọ̀ ìbílísù náà ti wà ń bẹ ìbílísù ó jòrí ibú fáwọn èèyàn kan ó tún jẹ́ oríire fáwọn èèyàn kan. torí pé kò sí aburú kan láyé bó ti kéré ní ó kéré dáadáa wà mbẹ kò sì ní sí dáadáa kan láyé bó ti rí ọ dáa kọ́pọ̀ tó aburú wà mbẹ ọwọ́ àlè bí àrùsọ̀tà ṣe dá èso yìí àti gbogbo tí ń fún un oore ń nígbà láwa tá à ń kan pé á wà nù kí Allah subhanahu wa ta'ala tá a lè mi àti yín ọ̀fẹ́ tó lè yín rà líkì àmọ́ tá a tún fi táìmù tẹ tá a fẹ́ sinmi tá a tún wọ́sẹ́ lọ́la tá a tún fi ń wà ń bí tá a láàfẹ́ tẹ́lẹ̀ lálìkì àmọ́ ṣèyítán ó kó aṣọ oríire ní ti àníṣe àbí ó kó aṣọ oríire. ní ọ́ táìmù tá a wà yìí wọ́n náà kàn bẹ́ẹ̀ ń lé ẹ̀rẹ́ ilé ẹ̀rẹ̀ bí ọ̀bàjẹ́ lè gbó yọ̀jẹ̀ lé ọtí akẹ́bẹ́ bí wọ́n ti ń ṣe mítìn bí wọ́n ṣe pààyàn nísìn ìtẹ́ tó ń fàrọ̀ lọ́wọ́ ara ń pẹ́ ẹ̀ pé ah, ó yẹn dá o ah ah ibi kò ti kú la wí ẹ̀kọ̀ pé káwò gbé kúmọ̀ lọ ni ẹ̀ ń tẹ́ gbé bọ̀ fún yẹn náà kò lórí méjì ó dẹ̀ lè wá jẹ́ pọ́dọ̀ mi gan ni ó gbà yọ bóyá kúmọ̀ mi gan ni ó dẹ̀ pa ìyẹn ń fàrọ̀ láàrin ara wọn ń bẹ̀ẹ́ oríṣiríṣiríṣiríṣi báwọn Allah subhanahu wa ta'ala ó ní kíṣẹ́ ìtọ́ kò forí balẹ̀ kò forí balẹ̀ ó dolórí ibu gbogbo ẹni tí ó bá ti forí balẹ̀ fáláwù subhanahu wa ta'ala kó máa kírun kó gbà pé ọ̀kan ṣoṣo ni Allah subhanahu wa nǹkan ṣe o mẹ́wàá ṣe o wọ́n wà lórí ìsẹ̀sí ya adam rẹ adam oskon anta wazọ ojú kalijanna iri àti owó àtìyàwó rẹ ẹwà máa gbé alijanna à ń bọ̀rọ̀ bọ̀ ní jẹjọ àwọn kọ̀dàríyà àti àmọ̀tẹ́zílà wọn yàrí wọn ní alijanna tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀yẹn ilẹ̀ lọ́wọ́ àwọn kèésì ìsàlìjẹ́ ní ìta fẹ́ wọ́n làlíkẹ́ àmà ibi tí wọ́n fẹ́ fàyọnu kí ló dé wọ́n ní tọ́ba jẹ́ ilẹ̀ ni ọba wa ṣé bí lẹ́yìn ìgbà tẹ̀sù sórí ibú tẹ́yìn tí wọ́n lè kó nsánmà inú ogun tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀nà wo ni wọ́n wà àgbàjẹ́ pé sánmà náà ni ó tún gbà ní àmẹ́rẹ́jì bóde gbòòrò sí dọ́dọ̀ wọn. ṣùgbọ́n bákan náà jannatul khulidi ẹ̀jẹ̀ náà tá a máa gbé bẹ̀ lọ gbére ṣé bí ntọ́lọ̀ ń sọ ni wípé ẹ ń bá ti wọ̀bì òtún pò ń bẹ́mọ̀ alódì méjì bákan nígbà tí ṣe ìtọ́ǹtọ̀ fẹ́ mú wọn méjèèjì ń ti ń sọ fún wọn ni wípé alhadullukum ala shajaratil khuldi wa mulikin la yabla lálìjànnáì igi kan bẹ́ẹ̀nbẹ́ tẹ́ ẹ bá ti jẹ́ ń bi ara gẹ̀ẹ́n ẹ̀ tó kú mọ́ ibẹ̀ náà mọ̀lẹ́ká ti máa jẹ́ ń gbogbo gbà tí ó jẹ́ wọ́n kú tiẹ́ igi àìkúlòpọ̀ ẹ̀ tó bá jẹ́ àlìjẹ̀ náà gbébẹ̀ lọ gbére wọ́n tún ṣe wá gbà láti jẹ́ ń bí igi wọn bàbá agbẹ́dọ̀ dùnà kìí clear odi mélòó odi mẹ́ta bákan náà àlìjẹ̀ náà báyìí tún qaddasahu rahman ààyè kan ní tọ́lọ̀ ń sọ wípé ẹ̀ṣẹ̀ ò ní ṣẹlẹ̀ mẹ́ ààyè mímọ́ ni ibi tọ́lọ̀ ń wá pè láàyè mímọ́ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ló fi àwọn ànàbí adama yìí sí wọn ò ní sẹ́ńbẹ́ gbàgbẹ́dọ́ ṣé ó náà tún ó tún jọ alijanna. Yeah tọ́lọ̀ ń fi ànábì ádámàsì alayhi salatu wassalam ìntàwọ̀ lọ́rùn iná ni o kìí ṣe ilẹ̀ lọ́wà sánmà lọ́wà kọ́dà níbi tí alìjẹ̀nà ìwà ní sánmà nínú ayàtàfẹ́ túrónì ara pẹ̀rẹ̀ pé kìí gan lọ́wà فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ọsẹ ìgbà ọsẹ sì tún adá kọlẹ wàlà kún filẹ arúgbì mustakorun wa mataarun ilahin anabi adama alisatu wasalam ó wà lórí ìṣesí nígbà ṣètọ́n sórí ibú tiẹ̀ tán ọ̀pá ayàn wo àti wọ́n dá ìyá wa hawawu látara rẹ̀ a mọ́ gbogbo ṣùgbọ́n àti o a kílẹ̀ rẹ̀ o ìyá wa hawa látara ta ni a ti dá o látara nabi adam alisatu wasalam àwọn kan láwọn níbèrè ń bẹ̀wọ̀n wọ́n ní tí wọ́n bá dá ìyàwó Hawa látara nàbí Ádámà kí ni Hawa wọ́n máa jẹ́ sí Ádámà nípìnlẹ̀ gan yóò máa jẹ́ ọmọ rí obìnrin wọ́n ní tẹ́yìn gbóyinú wọ́n ní tẹ́yìn gbóyinú bóò ni ó sì wá jẹ́ pé ọmọ rí obìnrin ọ̀fẹ́ tẹ́ ẹ bá ti wá rí pé ẹ lè dìfẹ́ǹdì ẹ̀ ajẹ́pẹ́yàn máa bá bímọ ní ìsìn ó lè fọ́mẹ́ ìjọba sàmù lára nǹkan kan tá ń pilẹ̀ nígbà táwọn afọ́bà tó máa tún àwọn tún àwọn kan tó máa sọ wípé àwọn tí kọ́lọ́dà kò tún àṣe o kò tún àná àṣe lọ́mọ sáà wọlé àti olùbábà tí wọ́n ní yàní gan sáà wọlé àti yàní gan tí olùbábà sáà wọlé àti oníyà àti bàbá tó sì ṣe ẹlẹ́dà lẹ́nu náà kó àwọn ọlọ́yà àti àníyàtà ní bàbá náà tàlẹ́ntó ní bàbá tí ò níyà tani ma pè báwọn tàwa nàbí adama fẹ́ báwọn naam ṣe ìyàwó Hawa àni tá a bá lára nàbí adama náà ti yọ ìyàwó Hawa tààlà nàbí adama fẹ́ báwọn tí wọ́n bá ní mọ́ṣáwọ́ náà ti pé bàbá nìkan ní wọ́n ní wò níyà àwọn àfáà ní kò sí ẹ̀rí bí n tẹ́ fẹ́ súnmọ́ yẹn nípa pé ẹ wàá sọ wípé ẹ ti rẹ́rìí pé èèyàn lè máa fọ́mọ rí obìn ìpìlẹ̀ ó nìyẹn Allah subhanahu wa ta'ala dáyà wa Hawa láti bí egun ẹ̀fọn à babaláwa Adam alayhi salatu wa salam ọwọ́ azawajá rẹ̀ ìyàwó rẹ̀ nù lẹ́yìn wàá gbà náà wàá ń kọ́ wọ́n ń bímọ wọ́n ń bímọ tí wọ́n bá sì ti bímọ pọ̀ báwọn àná wọn fẹ́ra wọn kí la fi pilẹ̀ àǹfààrẹ̀ ni àfẹ́rẹ́ ni lẹ́yìn ànábì wa Adam àti yàwó Hawa ṣebí tọmọtìyà náà ní kíni o naam ó ní ìpìlẹ̀ bí a ti pọ̀ wa batha minhuma rijalan kathira wa nisaa ìdán àti sọtí pé ntí Allah subhanahu wa ta'ala tó bá ti e pè ní àlàálì fáwọn kan kódà kò padà járamù fáwọn kan ẹ̀sìn lọ́dọ̀ àwọn tó pè ní àlàálì fún tí wọn bá ṣe ń gbà náà ò ní ẹsẹ̀ àwọn tó pè lára àmùfún tí wọn bá padà wá ṣe Ire Ibrahim lori ipa ọmọ rẹ̀ orí bá ń lójú rẹ̀ kí o sì pọ̀ mìíràn nípìlẹ̀ ṣé nǹkan tí ọlọ́run fọwọ́ sí ni ṣùgbọ́n tó fi hàn yìí tọ́jà nàbí rẹ̀ ó ti dẹ̀sìn lọ́rùn ti ẹnu eléyìí náà hikima ni a lè gbọ́yé a sì lè má gbọ́yé tẹ́ pàwátá nítorí pé àárọ̀ kiri ká mọ Allah subhanahu wa ta'ala tán torí rẹ̀ náà kí ìkẹ́ àtọ́jú àánú ó lè máa wà láàrin wa náà ni ṣùgbọ́n èèyàn mélòó ní ronú ìpìlẹ̀ mọ́ iná lọ́fà tó fi jẹ́ pé intan sasan ti hàn má jùnú nínú kútúbà rẹ̀ ní hajjatil wada kullukum min adam wa adam min turab gbogbo yín pátá látòrí ìyá yín ìpìlẹ̀ àti ara ádámẹ̀yìn náà ni gbogbo yín kọ́dà ádámẹ̀yìn wọ́n mú náà láti bí èpè bí ògbó wá sí wáyé fámìlì mélòó ni á ìtìbárù ìpìlẹ̀ fámìlì mélòó ni á tí n bá wọ́n sòsò tí mo bá pẹ nìkan lẹ́kún ní ìsìn tá a mọ̀ pa lẹ́kún ọmọ bàbá mi ọmọ mi bóun náà sì wọ́n sòtọ̀ bá pè mí náà lẹ́kún tá a ń pa mí lẹ́kún ṣùgbọ́n èèyàn mélòó ni rò mọ́ asi sì ti kà síwájú mìíràn hadith imam Tirmidhi gbà wá pé Allah subhanahu wa ta'ala Adama lati gbogbo bi o èèpẹ̀ tí ń bẹ lórílẹ̀ o white ni o èèpẹ̀ ama ni o o ń blue ni o o ni kìnìkan ni o faja'at zurriyatu Adam gbogbo Nabi Adama wa wá àwòrán wa bi Adama gèsè yẹn white naam chocolate ni. Baba, rẹ̀ ìyẹn ló fà á tó fi jẹ́ pé àlìjẹ́nà yàtọ̀ sáyé ìwọ̀ta wo àlìjẹ́nà ọ yàtọ̀ sí bá a ṣe wà tí ẹ mọ́nà bí adama náà wọ́n tó wá chíǹjì kọ́lọ̀ ti ẹ̀ náà gbogbo wà jẹ́ white tí wọ́n bá wá ní white làágbè wà àlìjẹ́nà ọ kọjá white tẹ́mi àti yọ́n máa fúnrúrò pé white bẹ́ẹ̀ bí àmà Amẹ́ríkà no white bí àmà UK white bóyá bí àwọn sọ̀rọ̀díyà white la white kan ni tí ẹ pé Allah subhanahu wa ta'ala nìkan ló mọ bí white ń ṣe rí tọ́bọ̀ wá lọ rẹ̀ ìjẹ́rú white tí a fa ìwọ̀ ìjẹ́rú white bá ń bẹnú ẹ̀dà láyé àwa ń forún wékú bẹ́ẹ̀rọ àjẹ́nà sí rínú tọ́bọ̀ lọ jọrù fìlà tí ó sásùdé white sani kí la fẹ́ gbọ́ àlìjẹ́nà nítorí pé ilé mímọ́ là ń lọ ara wo láàfin wọ̀bẹ̀ anabi sallallahu alaihi wasallam min hadithi alladhi akhaja ma ahmad fi musnad bi isnad sahih min hadith abi hurairah radiyallahu ta'ala anhu on si olon ni yadkhulu ahlu li jannati li jannata to bare kiyama olon ni eyan mal janna ma war janna lo olon jo jari jimi àti yan wa nbe tí an bá leyan soti o len tí ó béèyàn bá kọ́ lébi tíjọba ọ̀fẹ́ tí wọ́n wo ọkọ sọ́ọ̀bù bí tí wọ́n ọ̀fẹ́ tí wọ́n wo wọn èwọlé àlìjẹ̀nà wọn èsì ìwo wọn pọ̀ àfẹ́ tún kọ́ kò sí mistake bíi plan rẹ̀ naam ebi lu wa ti à ń wọlé ń bẹ ta ti ń wọlé bọ́pọ̀lọpọ̀ bá tún gbóhùn elébóde ẹ̀ tó bá wọn sẹkítírìàtì ń bẹ naam baba agbègbè náà ni òníwèé ó lè jẹ́ jẹ́rìgógó kí ni àwùsá ń pè jẹ́rìgógó náà ó lè ó lè jẹ́ pé tí bá ọ́fíìsì gbá náà náà ní ọgbàbọ̀dé o ṣùgbọ́n gbogbo wa náà náà lájọ nílùú naam lọ́nà kan sọ́nà kejì ipa tó ń kálukú kan kó ń bẹ̀ ó nípa ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì ń kó parí ń bẹ ẹlòmíì ń kó dàkejì ọlọ́mọlá wa fábúrú o aljanna àwọn èèwó bẹ asa wa ni wọn àwọn aljanna lọ́njọ́ náà lọ́n yadukulu alujanna ti jannata murda burda. جعادا بيضا جحدا مكحلين أبناء ثلاث ثلاثة وثلاثين أمر جنان جنان لون ني مردا بردا كوني ní لا lára gbogbo àwọn tí wọ́n jẹ́ ọkùnrin wọ́n padà sọ́dọ̀ bí ìgbà tí múrúdù amúrọ́dù rẹ̀ lọ́wọ́ ó ní ọ̀dọ́ ọmọkùnrin tí irun mú rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rúbọ̀ jamu rẹ̀ ni múrúdù kódà ìjọ náà lọ́n jìáda irun orí wọn ò ní wálẹ̀ báyìí nínú àwọn ìbọn gẹ́lẹ́ bí jẹ́rì ni ó rí yóò kọ́ ilé báyìí bí wọn bí arábìnrin sì rí nu kìrìsìtún ṣe rúurú wáyé naam mukahalin tìrú ọwọ́ àwa lójú wọn tójú wọn máa tàn ìmọ̀lẹ̀ bíi dán wáìtì gbogbo ọjẹ́ bíi dán ẹ ń bóra láyé gan bó ṣe rí wàlìjẹ̀ náà kọ́ irú àwọ̀ tí wú ọ̀ láyé òun igan kó fi wàlìjẹ̀ náà ṣe àwa bíláàkì náà tá a bá ti wá mọ̀pìlẹ̀ wípé kìnnìkankan ilẹ̀ lọ jágbe nkankan báwo nkankan àwọn arankan ní àwọn arankan ní ọ̀bọ nkankan ní abá wáìtì ní abá bíláàkì gẹ́gẹ́gẹ́gẹ́ anabi sallallahu alaihi wasallam ni la fi ń sọ la fi ń ro àwọn bàbá wa a sì ń ro àwa náà kọ́lọ́hún fún alágbèkalẹ̀ pẹ̀lú wọn wípé n ti fi ń dàbí ẹni pé àbá ń sọ tuntun létí yín ìlànà bíi tá à ń tẹ̀lé o ẹ̀yin náà lè fi alẹ́ kéwo ṣùgbọ́n tánà bíi ń sọ ẹ̀yin ò gbọ́yé ńgbà wa ń sọ ọ́ padà ìwà ń dàbí ẹni wípé nǹkan tuntun ni àmọ́ yìí mú wa ọjọ́ orí wọn sì kéré tí a bá tiẹ̀ wà jẹ́ pé ntẹ̀wé ó rí bẹ́ẹ̀ àwọn ọlọ́yẹ̀ká ọkọ̀ mà ń ń dá wàhálà rẹ̀ nù aṣáájú yín dáyé ilé ẹ̀kọ́ náà àwọn náà láfi yín bẹ́ sọ́hí ẹ̀yìn lè fi abẹ́ ọlọ́run sì bá ní sáyẹ́lẹ̀sì olóore tó wáyé pé ilẹ̀ wa fi abẹ́ ní tòótọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ kó dòdò ń bẹ́ ń lè fi ní alọ́ bẹ̀ òdòdó làwọn amúdé yìí ọlọ́run jẹ́ kí wọ́n gbà ọwọ́ akú ọ̀wọ́ àwa tá a fẹ́ gbé kalẹ̀ náà dáàdì mi wọ́n ní Yusuf kìlómí <laughs> mi mọ̀ mo fẹ́ gbọ́dọ̀ kalẹ̀ mo fẹ́ sọ́tọ́ pé ẹ̀rín bèbè náà o <laughs> tí a dẹ̀ máa ta tẹ́ ẹ bá kú sórí tẹ́wà yẹn tẹ́ẹ̀dì wù pé kìlómí pẹ̀lú hmm, òfò máa ṣe é o dádì <laughs> kí n mo ṣiṣẹ́ sáré máa lana o dádì sáré yìí a máa lana o mi ò dẹ̀ ní fọ́ kan sáré yẹn gan pa ẹ nǹkan kan ló fẹ́ gbọ́dọ̀ o wọ́n á dẹ̀ máa lu sẹ́yìn gbàǹjo láti jẹ̀dún náà kí ni mo ṣe ọmọ yìí ń gbà sòkòtò tí náà ń wọlé. kí ló fẹ́ gbàlọ́wọ́ bàbá ànábì ìsọ ń tòótọ́ ọ̀ṣọ́ àbí ọ̀ṣọ́ má aṣọ àlùkàmí ní izar fàfi nàr gbogbo mùsùlùmí gbogbo ń bá ti pàdé ọlọ́run ọba kọ́ra kọjá ẹ̀ máa mú mọ́sálásí kọ́ wọn kí ló fọ́ ń ká àbá títí kùtù ẹ̀ bá ti ń kọjá àkókò sẹ̀ yọ wọ̀ náà báyìí bí sì wọ́n gbàgbọ́n sínú náà báyìí kì í sọ̀rọ̀ pété bìlíìgù àbí kì í sọ̀rọ̀ ọjọ́ mubaligu an rasulillah sallam alaihi wasallam ẹnití ń bọ́ lọ ń sọ ẹnití ọ̀nà ní sallallahu wá sí olómímà mubaligu nu atẹ̀blig oníkà máa sọ ọ̀rọ̀ ọlọ́run àtúrọ̀ sallallahu ká máa sọ fáwọn èèyàn káàkiri bí àǹbá wa fẹ́ gbèrú sẹ́bà ń rù sẹ́bi àrò ni yóò ti bẹ̀rẹ̀ ní àbíbí mà sẹ́rìpọ̀ kọ̀ọ̀gán tó ń parọ́ máa kọ́ máa jọ yí abáǹbìlì yìí kí máa nbula ìsìgbọ́ ní hajjatul wada amsa sọ wípé gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí ọlọ́mọdé kí ìtutù ojú ó kúrò lára wọn nadọ̀rọ̀ lọ wájà múrìín sẹ́mi àmà kọ́lọ́tì háàdìhí fàwàáhà tí ń gbọ́n tí mò ń sọ yìí lọ́tọ́ wá bá ń ha bí mo ṣe ń sọ fa àdáhà kàmá sẹ́mi àhà ìtura ń mi sọ fáwọn èèyàn gẹ́lẹ́ bí mo ṣe sọ yìí torí pé faruba mubalagin awo amin sami'in mélòó mélòó nú ẹni tọ́jẹ́ wípé kò sí bí wọ́n ti sọ̀rọ̀ gan wọ́n gbọ́rọ̀ lọ́rọ̀ ìbáni tí ó tún wá gbọ́ ẹjọ́ ń gbé wá bá lọ. ẹ̀wọ̀n tó fẹ́ gbà lọ́wọ́ dádì o. naam sẹ́yìn pé jọ́nà ní dáadé wọ́n fàṣọ tòkè ẹ ṣé bẹ́ẹ̀ ni ìwọ̀n lọ rọjò ọbú fáwa ní skul pé dáadé mi sọ pé àwọn sanwó skul mi mọ́ ẹ̀yẹ́ ríbi tó ti gbọ́ gbọ̀kúgbọ̀ nù gbọ́gbọ́ làwọn gbọ́ ní àgbọ̀ ní àkàsí kápẹ́ bẹ́ẹ̀ ni kọ́ wulẹ̀ lọ kọ́sẹ́ pé mi mo náwó lé ẹ lórí owó ẹ̀ náà ló tó wá jẹ́ wẹ́pọ̀n fún mi هذه عين المشكلة أنا adam آدم an أنك koro nga wala mari يا وحواء. hawa ọ̀nà wo ń ṣètò ń gbà dọ̀dọ̀ wọn ṣé bẹ́ẹ̀ ti lé o àwa ní àkọ́kọ́ alìjẹ́ ti àwọn wáyé alìjẹ́ òkè náà ni. Okay, níbo sì àjẹ́nà ń wà nígbàtí ayé ọ̀bà jáyé mọ́ absalom jẹ́ àmọ́ wípé lẹ́yìn arúṣù alọ́sọ̀ àtàlá ibẹ̀ ni jannatul firdaus wà هذا من الحديث الذي أخرجنا من البخاري ومسلم من حديث أبي هريرة أسس صلى الله gbogbo ẹnikẹ́ni tọ́bẹ̀ ìgbà pé ọ̀kan sọlọ́mọ sọ àtàlá tí ń sìn bó ṣe ní kó sìn pẹ̀lú ìwàbọ̀ tó dáa tí ń kírun tí ń yẹ sàkà tí àmísà nǹkan wù ẹlẹ́ a ah! ó ti dọ́mọ àlìjánnà kọ́dà kó kú sí ìlú ibi tí wọ́n bí sí kọ́mọ bóde pò nù rí ẹgbọ́n tánà bí wí. kọ́ra kọ́ jáde lu ẹ̀rì wọ́n sàn pọ́ màlìjẹ́ náà ni nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ wọ́n ní ah àwọn ọmọdé ah ó ti dá a bá nù ah ntọ́tú ju yìí lọ nbẹ tọ́lọ̀ ń pèsè ilé fáwọn almujahidun fi sabilillah gbogbo tí wọ́n bá ń gbìyànjú tí wọ́n ń jagun sójú ọ̀nà Ọba subhanahu wa ta'ala bó ṣe sọ̀kalẹ̀ fáramsà sálám irú àwọn èèyàn jannatul firdaus firidausi anabi wani ẹ mawo alal jinan wọwọ alal jinan gbogbo àjẹnà pàtà firidausi ní bẹ lókè wọn jẹmáà tá a bá wọn gbọyùn yé tọlọmba ní sọ̀rọ̀ nù suratu ibrahim wípé a'udhu billahi minash shaitanir rajim yawma tubaddalu la ardu ghayra la ardi was samawatu wa barazu lillahi al-wahid al-qahhar ilẹ̀ iná làásìlò ilẹ̀ iná náà ni ṣùgbọ́n kéèsè lẹ èntẹ́sẹ̀ ti wà ń bẹ́yìn alọ́sàtọ̀ pé wọ́n pàṣẹ wípé ọya wọ́n wá yí ilẹ̀ yìí padà sórí èntọ́ mọ́ tí ó ṣiṣẹ́ kankan bẹ́ẹ̀ mọ́. ilẹ̀ ọ̀nà ó ti yàtọ̀ sílẹ̀ ilé àti sẹ́mà náà wà samawat àtẹ̀yìn sẹ́mà náà kó ìtẹ́ rí lẹ́yìn rẹ̀ wà barazu lillahi onkaluku yọ wà appear before Allah subhanahu wa ta'ala awa fẹ́ fi rẹ̀ pé àjẹ́nà ti ń bẹ lókè náà ni wọ́n ní kí tẹ́sẹ̀ fi ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ani ẹ̀sìn àwọn banu israel ardul muqaddasa tọ́lọ̀ nsọ fún anabi musa pé kọ́ máa kún wa lọ ní sham ẹ̀sẹ̀ sẹ̀rẹ̀ mbẹ́ àbí ọ̀sẹ̀ sẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ mbẹ́ ní sham sham sì jẹ́ ìlú kan nínú syria lẹ́nìí capital syria lẹ́nìí syria ìgbónú àbí suria làwọn ń pè ní arabic capital suria lónìí ondamashko èyí ń pè ní damascus ẹ̀tún e fi ẹ́ sí àbí ni àwọn ń pè ara àwọn àfa tọ́lọ̀ ń fi ṣe mọ̀ fúnlù wa tí wọ́n kọ tí àtà ń pè ní tàríwù dàmẹ́ṣkọ́ one to eighty. pẹ̀lú àánú ọlọ́run ṣáàmù ilẹ̀ mímọ́ ni ẹ̀sẹ̀sẹ̀lẹ̀ ń bẹ́ àbẹ́ ọ̀sẹ̀sẹ̀lẹ̀ ń bẹ́ èmi àtẹ̀yìn lọ́rọ́ tí wọ́n bá bí i pé kí ní ìṣẹ̀lẹ̀ lọ́ọ́lọ́ ní ṣáàmù ní ìsìn ṣé ń tọ́ ń yọ́lọ̀ ọ̀bánu ńlá kí òkè sánmà ni. ẹ̀jẹ̀ ti sàn rẹ̀rẹ̀ darí lẹ́nu báyìí ìjọba aráàlú wọ́n ìsì kò mọ́ kìí sọ́ọ̀dún kan sísìn kọ́dà ọ ṣáájú ti Kọ̀dáfì ẹni tí wọ́n se tàtà bó rẹ̀ níjà tó ń jẹta yìí wọ́n bọ́ ń bo odidi kí ni wọ́n pe machine gun kaba àti amọ̀ntàn gbogbo ẹ̀yàn bọ́ǹbù káàkiri ojoojúmọ́ àwọn èèyàn kan kí ìṣẹ́ ọlọ́run sì pé o arúgbó mọ̀kọ́ dásà ṣáàmù iná sì rèé ó tún lọ́jọ́ iwájú tó ń ti bíbẹ̀ sí ń dàrú amsterdam kí tọ́ba tó táìmù kan nígbẹ̀yìn ìgbà gbogbo bí omi wà láyé pátá ní ọgbẹ gbogbo kànga ọgbẹ àwọn tí wọ́n sì jẹ́ geologist ti ń sọ náà lọ báyìí nìsín bọ́ọ̀lù bọ́ọ̀lù ìgbẹ̀yìn ẹ̀ ẹ̀ ń fa omi tòkè ẹ̀ tún fa tinú àpáta ń sálẹ̀ ẹ̀ ń fa gbogbo ẹ̀ mọ́ra wọn <laughs> bá ń ṣe ń wo sàkó kiri yìí lọ omi ayé ń ṣe omi ayé ń jòrò kiri kan ṣe o àwọn kan ní irọ́ nẹ gbogbo ń tàn ló láyé náà kú òun ayé gbogbo ń tàn sí kí ni o. bọ́dà ìwé ìmàjìnlẹ̀ fi yé wa pé ibi wọn bá sì kù sí ìrúsọ pẹ́pẹ́pẹ́ gan ó lè padà tún pẹtrol àbí ìrúsọ páàtì wọn ní wọn kó ìmàjìnlẹ̀ fi hàn wá pé ọ̀dà ìmọ̀ dáadáa náà ni ṣùgbọ́n gbogbo àti ìmàjìnlẹ̀ bá ti ń kọlu kìtàbù àti súnà lọ́dọ̀ tàwa mùsùlùmí ó ti dì máa lọ èsè màjìnlẹ̀ mà kílẹ̀ rí wa nígbà tó lọ́n lé ànàbí adama ọ̀yà kó mu wọ́n kó làlùjá náà mi máa lórí rẹ̀ wàlà kó ń filẹ̀ ardi mustaqarrun ilẹ̀ yẹn ní ibi tẹ́ ẹ lè gbé tẹ́ ẹ ti lè máa napá náà yẹ ibẹ̀ ni àṣé ẹ̀rí ni fún wa pé gbogbo tí wọ́n rí wọ́n dìtẹ́kìtì nínú ràwọ̀ ní sánmà nínú àlọ́ talẹ̀ kan sánmà wàláì wọn ò ní fìrọ̀rùn iye wọn máa ta ìgbésí ayé wo mò ń gbé níbi tí mo ti ń gbé tẹ pé n ó fi nǹkan dira ìmọ́lẹ̀ ni táfi òfin ní gbé ń lọ là ń forí sanra wa nǹkan lùkúta ń forí náà ni láì níyẹ istiqraru walakum fil ardi mustaqarrun tẹ́ ẹ bá fẹ́ kọ́lé tílé yín ó fìdí múlẹ̀ orí ilẹ̀ ni ẹ bá fẹ́ sọ́gbìn tọ́gbìn yín ó fìdí múlẹ̀ ìsìkọrọ́rù ibẹ̀ la fún yín sí ẹ fẹ́ gbẹ́ kànga tẹ́ẹ̀mà ti bẹ̀ fami bóde orí ilẹ̀ ni o ntẹ́ bá wọ́n wá káàkiri nínú ntẹ́mi ọlọ́run bá tún dá tẹ́ ẹ bẹ́ẹ̀ lọ rẹ̀ bí tẹ́tì tó tún kúrò lórí ilẹ̀ bí mo fi yín sí ẹ̀ ní ní ìsìkọrọ́rù ń kí ni ìsìkọrọ́rù yóò bá sẹ́yìn ìgbà ìgbà ẹ̀hán ìsinmi ìgbà yẹn gbádùn ìfọkànbalẹ̀ kò ní sí. àwọn ni a ti ń talẹ̀ ní oṣù pa ẹni bí ẹ ṣe ń ra yẹyẹyẹ náà àmì ìlẹ́ni tí wọ́n wà ní wálé ayé mọ́ ìsìkìrọ́rù rẹ̀ mẹ́ níbo la sì ti rí ẹ̀rí ti abáwọn inú alukur'an ẹ̀ṣẹ́ ṣẹlẹ̀ ní ṣáàmù àbí ọ̀ṣẹlẹ̀ òun náà sọ ní ardul mahshar gbogbo ẹni tí ó kù láyé kẹ́yìn gbẹ́yìn ìgbà ibẹ̀ lọ́wọ́ ti kó àjọ ọlọ́mọdé mi ò wà ń bẹ́ gbaná o ni ó ti kún àjọ. ọ̀sán bá ti gbọ́ e títún ayé ti ń bọ̀ eré nǹkan tó máa gba ṣáàmù lọ. ṣáàmù lọ́rọ́ ní ìsìn bí bọ́ọ̀bù ṣe ń dún bẹ́ẹ̀ ni Amẹ́ríkà yarí ní gbogbo ọ̀sẹ̀ tó wípé chemical weapon kọwa allowed ti president lólọ̀ báyìí àwọn yarí o kẹ́nìkan náà dìde sí o àkọ́kọ́ ná ṣé wọ́n lẹ́rìí ń pa pé tọ́wọ́ jẹ́ pàdé jẹun náà náà ni sọ ẹ̀kẹ́ sí ọ̀sẹ̀ lẹ̀ ń bẹ̀ ọ̀sẹ̀ rìn bẹ́ẹ̀ mà. bákan náà àlìjánnà yìí kí ló fà tí wọ́n fi wá lé ẹkú òǹbẹ̀kọ̀ ẹ̀wọ̀n ó lé ẹ ṣébi tó ń sọ ni pé wà má láyà má sùn fi yà nasabun wà má minha bi mukhrajin kò ní sí wàhálà fún alálìjánnà tábàtì wàlìjánnà wọn ò sì ní ibóde ń bẹ́ẹ̀ mà ìyìn ò lálíkì àmọ́ kìí ṣe ti ọwọ́ bẹ̀rẹ̀ wọ́n ní hàn ọ̀dà tó bá jẹ́ àlìjànnà yìí ni ṣe bá àlìjànnà gbére ni kí ló wáá fàtọ́ tẹ́pẹ́ tí ṣe ìtọ́ fi tàn méjèèjì onígbólóhùn ṣe ń tọ́ka yín sígi àjẹ mọ́kùmọ́ tí a bá ti jẹ́ ń bẹ̀ tí ó kùmọ́ ṣájaratul khulidi wa mulikin la yabula jama'a iyun tí ẹ fẹ́ ẹ̀sẹ̀ rí mbẹ́ torí pé téèyàn bá ń bẹ nínú ìgbádùn báwọn kí ni tí ọkọ̀kọ́ wà lọ́pọlọ rẹ̀ kóhun ọ̀fẹ́ sí kò fẹ́ kú naam káwá pè ní jannatul khulidi alìjẹ́nà ni wọ́n ní òní tán ìjẹ́ tó fẹ́ gbé bẹ̀ wọ́n sọ fún wọn pé wo òní tán o uskun anta wa zawjuka ìwà tí a wọ́n ẹ̀ sá máa gbé bẹ̀ ná máa gbé bẹ̀ ná asọ́njọ́ ni. ish khalidan mukhalladan anta wa zawjuka fil janna kápẹ́ bá nìyàn sọ bá ń fún ni ọ̀rọ̀ ìbáraẹni tó wá ìwọ àti ìyàwó rẹ àgbáríjọ náà ló gbére jama téèyàn bá lè di president ìlú kan lẹ́nì tí wọ́n á in tó lè fi mọ́ kù ó ní kọ́ ọ máa fẹ́ jẹ èèyàn wẹ̀ fódìdí ọdún kan naam ẹn tí ó sì ó níwá yóò tún gbé wá tó ń bẹ̀ lọ́wọ́ pé ẹjẹ yẹn káàdì mélòó wọ́n ní twenty one péré náà ni ó ní ẹ̀sìn bá ń dọ́bù ẹ̀ tàbí sẹ́wọ̀n ṣé ìsáni ìkú mọ́ ìsìnkú mẹ́ yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bí oníṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ibi téèyàn ò sì ti fẹ́ kú ìtọ́lọ́ máa fẹ̀jẹ̀ àwọn èèyàn wẹ̀ bí wọ́n bá po tí ìfúnbẹ̀ tí wọ́n pé tí ìgbóná Mr President ẹ̀ ṣe sùúrù o bí ó bá fi sùúrù kú yóò bó lẹ́nu àlìjẹ́nu tàwa wí gbogbo ẹ̀ sáà ń bara wọn mú gbà náà ni kí lè rí wa kèé ṣe èso tí wọ́n máa retí pé ah tẹ́mù tọ̀gẹ́rẹ́ sí àwọn wú mi ń jẹ ìkè sásìkò gbárantàrí o ah mango dìlọ o. wakula minha rọgọdan haithu shiktuma shiktuma ntoko ituma nunu rọgọdan ẹ máa jẹ nínú àlìjẹnẹ yìí rọgọdan níjẹ ti gbẹdẹmukẹ gbogbo ntẹ bá sá ti ń fẹ haithu shiktuma ẹwùn kan gbogbo gbà gbólóhùn gbogbo ògbà yìí àṣẹ́ntí ń yá ń gbọ́yé ni wípé èso àlìjẹ náà ṣe pé mo ẹ̀sẹ̀ ń sókè ègbò kọ̀wà sísí náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mástà síbẹ̀ ni gbogbo tí mẹ́rẹ́ àlìjẹ náà red ni sáwọn jẹ́ ni. alìjẹ́nà yìí nígbà wàhálà dé ní róòmù tábìrì àwọn jáfàrù lọ sí gọ́sọ̀tù mọ́ta tí ń bẹ̀rẹ̀ sí ń pa mùsùlùmí ń pa wọ́n pa wọ́n pa wọ́n pa wọ́n pa wọ́n jáfàrù gbàrọ́yà ọgbà àpá àṣẹ ojú ẹsẹ̀ tó bẹ́ sí àárín wọn kó tó mọ̀ bẹ́sẹ̀ àárín àwọn ọ̀tá يا حبذا الجنة واقترابها يا حبذا الجنة واقترابها طيبة وبارد شرابها طيبة وبارد شرابها طيبة وبارد شرابها والروم روم قد دنا عذابها والروم روم قد دنا عذابها كافرة بعيدة أنسابها كافرة بعيدة أنسابها كافرة باعدة أنسابها علي إذ لاقيتها عذابها علي إذ لاقيتها عذابها علي إذ لاقيتها عذابها جفر يا حبذا الجنة واقترابها يا حبذا الجنة واقترابها أوي مولون ẹ wà lè jẹ́ ọlọ́run ọba tí mò ń wá ẹ wò bó ṣe súnmọ́ mi tó. yà á hábà dàlìjànà tó akọ̀tẹ̀rọ̀ bù á. tọ́wá jẹ́ pé òótọ́ mọ̀ bá ń sọ pálíjànà wù mí jáyé lọ òun lè wájú mi yìí o àfi kí n má pẹ́yìn dàmọ́. yà á hábà dàlìjànà tó akọ̀tẹ̀rọ̀ bù á. tọ́ iyì bàtún wà bàárẹ̀ dùn ṣàrọ̀ bù wà iyì bàtún wà bàárẹ̀ dùn ṣàrọ̀ bù tí wọ́n bá ní nǹkan dáa alìjẹ́nà mọ̀ dáa pọ̀ o tọ̀yìnbàtàn wà báàrì dùn ṣàràbùhà tọ̀yìnbàtàn wà báàrì dùn ṣàràbùhà tí wọ́n bá ní sólú ọ̀sán sólóru ẹ gbogbo ẹ ìmọ̀lẹ̀ ní ní gbogbo gbà tọ̀yìnbàtàn wà báàrì dùn ṣàràbùhà tọ̀yìnbàtàn wà báàrì dùn ṣàràbùhà aljanna èsè bí tẹ́ ti máa múnẹ́ pàbílì wá tọ́yìnbàtún wà báàrìdùn ṣàrọ́bùhá tọ́yìnbàtún wà báàrìdùn ṣàrọ́bùhá gbogbo tí ń bẹ̀ ń bẹ̀ ọ́sàn bá a mú ni kódà a ń jẹ o a mú ń bẹ̀ ni o ìgbẹ̀yìn rẹ̀ padà tún jẹ́nira fún yàn fún rẹ̀ náà ló sáwójọ tó fi tó fún rẹ̀ náà lọ sáwó jọsẹ́ tó fi ra ọkọ̀ wọ́n tún wá bá kọ sí pé n tó lè sáré o eléyìí ayé omi rèé o eléyìí sẹ́ ayé epo rèé o tó bá fẹ́ fi hàn pé ebé mi mo lówó mi ti mi rà lọ́rọ̀ omi sí lọ́rọ̀ epo sí àlìjẹ̀nú ò rí bá wọn ìntọ́ ọba fẹ́ gùn bẹ́ẹ̀ máa gùn ni mo fẹ́ débì máa débẹ̀ ni. tọ̀yìnbàtún wà bárí dùn ṣàrọ̀bùwà tọ̀yìnbàtún wà bárí dùn ṣàrọ̀bùwà. obìnrin ayé ló kó bẹ́ẹ̀ lómi obìnrin kúrú náà ló tó kó bá lálìjẹ̀ náà obìnrin ẹlẹ́yìn us ti ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ èèyàn ọmọ rí bẹ́jẹ̀ rẹ̀ ṣe ń sakuléètì látara ẹ̀ báyìí bí gíláàsì ni tí wọn bá yàn fọ́ọ̀kàn rí tọ̀yìnbàtún wà báyìí dùn ṣàwọ́bùwà tọ̀yìnbàtún wà báyìí dùn ṣàwọ́bùwà ó ń ṣe ọlọ́run ní èso kàlálìjẹ̀ náà tó ń bá mu wáṣáyé ń bì á jẹ́ jẹ́ jẹ́ títí táyé òfin parí kò ní tán. طيبة وبارد شرابها طيبة وبارد شرابها èmi mọ lẹ́nu mi kò ti gbogbo tí wọn bá ní ẹnu mo fẹ́ fi máa jẹ́lá ìjẹ̀ náà kò sí tí ó kòrò mbẹ́ kò sí sọ́dọ̀ ah, eléyìí ò lè jẹ eléyìí eléyìí ò lè jẹ eléyìí àti fúrí ìtàn pátápátá nù. طيبة وبارد شرابها tayyibatun wa baridun sharabuha. ilà àwọn èèyàn kan lé lé lé lé lé lánàá tí wọ́n gbà nàbí gbọ́ lódodo ń tòótọ́ tí ò jì wọ́n láyé torí pé wọ́n mọ̀ pé ntí ọ̀ tàn ìlélẹ́ yìí ò ní tánu. tayyibatun wa baridun sharabuha tayyibatun wa baridun sharabuha. ó làwọn gbọ́yé lánàá tó fi jẹ́ pé tí wọ́n bá wà lọ́fíìsì tó jẹ́ ti ìlú gbogbo tó bá jọmọ́ nǹkan àlù tí wọ́n bá ti parí ẹ̀ tán tí wọ́n bá wá fẹ́ sí nǹkan tó jẹ́ nǹkan ayé tiwọn wọ́n wà á pa iná ti ìlú wọ́n sì àlọ́ gbé jẹ́ ẹnìwà wípé dúkìá mi mo fẹ́ sí nísìn wọn ò sì ní lo pẹ́ẹ̀nì tìlú àjẹmẹ́ni ẹ̀ lé.

nínú wọn Bilalu wa tí wọ́n fi ń gbé odidi àpáta lé lórí nínú oòrùn ó ní ní padà ó ní ní padà ahad ahad ahad in ti ń pariwo nù aljanna yìí ńlá àwọn èèyàn kan gbọ́yé tí ń fi dẹ́ntí ń sáyùsù lóru nípa pé bóòlèmí àtẹ̀yìn náà sì sórí rẹ̀ yẹn táyé bákẹ́ ní ilẹ̀ àdìsí àbí ni kíkọ ni kíkọ ni àìní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa tí wọ́n ti London ìní ń pàdánù ojú wọn àìmọye tí àníyàn sì ṣe nínú òṣùpá àfọ olóòlọ oṣù fẹ́ jára mu nǹkan sì ń bẹ lọ́pọlọ wọ́n máa wá sọ ìgbà tó ṣùpá láti wọ́n máa sọ àti bíi thirteen gbogbo tó máa fẹ́ kọ́ gbogbo tí wọ́n fẹ́ wọ́n máa ha wọ́n máa kàlójú wọn ṣe nǹkan kan torí pé gbogbo onírọ̀rùn lọ́wọ́ ọ̀sán tí wọ́n bá fẹ́ kọ̀ nǹkan lẹ̀ táìmù wọn wà á fi sí ọ̀pọ̀lọpọ̀ sáfẹ̀ kó ojú rẹ̀ torí lẹ́yìn àlìjẹ̀nnà yìí làwọn èèyàn lé táwọn èèyàn fi ń torí àdífi ẹyọ kan tí wọ́n fi ń tirú bí ìlọrú Sókótó lẹ́yìn ìràkùnmí tí ọ̀rọ̀ rùn kọlọ́ tájà o kọlọ́ gbowó pẹ́ńsán o kọlọ fẹ́yàwó kọlọ campaign o kí ni wá àjọlọ bá sọ̀tà náà. wà bá rí dùn ṣàrọ̀bùà wa ni firdausi ń tiẹ̀ ibi tó ń wà wà fawqahu arushu rahman ìtí Allah subhanahu wa ta'ala òun ni sánmà fìrìdáòsì tá a bá ti wọ bẹ̀rẹ̀ líkì àmà àwọn tí wọn bẹ ń fìrìdáòsì báyìí life and direct báyìí ni sin aríṣọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sin níbi tó tún dáa jù lálìjẹ̀nnà tó sì jẹ́ yí pé ànábì jí ó wa wípé afkor rajulin fil janna ẹn tó tó sì jù tá a lè máa wò pé ẹn tí ó nílẹ̀ jẹ̀nnà kéré jù torí kò sọ̀rọ̀ sí láti jẹ̀nà òlẹ̀ tí ó nílé ayé ìlọ́nà mẹ́wàá ìtaásí wà ẹ máa wá wọ ìtaásí láti jẹ̀nà á sì lè kọ̀ǹtró rẹ̀ béèyàn bá sì kọ́lé ojúlé mẹ́jọ ń lu wà lẹ́kùnrin kọ̀ǹtró rẹ̀ bọ́bọ́ wà ń pálọ̀ olùmọ̀tí ìṣẹ̀lẹ̀ yára gbésílẹ̀kùn yàrá lẹ́kùn lè mọ́ tí ìṣẹ̀lẹ̀ yín lẹ̀kùn kó lọ́wọ́ máa wò láti pa lọ. lápẹ̀rẹ̀ kéèyàn ò ní gbogbo Ọ̀yọ́ stéètì kọjá nìkan ló dání tí ọba kọ́ńtró rẹ̀ wọ́n mọ̀ wá sọ tí ń ṣẹlẹ̀ káàkiri fún un a tún wá lè kọ́ńtró gbogbo nǹkan o. ẹ wo ìdùnnú tó lè bá yàn tó bá jẹ́ pọ́n rọrùn fún yàn láyé láti máa rí dúkìá rẹ̀ lẹ́ẹ̀kan kan náà gbogbo ibi tó bá ti wà. ṣé ìpín kò ní síbànú jẹ́ gan fún mi ò sì jókòó báyìí gbogbo tí yàn ní kí o sì máa rí báyìí lálẹ́ jẹ̀ sórí bẹ́ẹ̀ láyé ṣèyítọ́n wọn lọ́nà wo lọ́wọ́ àgbàdì bẹ́ẹ̀ àlìjẹ̀ náà ni ìtìláfù mẹ́rọ̀dọ̀ àwọn àfa lórí ilé ṣùgbọ́n nínú ẹgbàwá kan wọ́n ní ṣèitán ọlọ́rì ìbá ejò so lè gbé òun síkùn kọ́ wá lọ pọ̀ ńlẹ̀ padà sí aljanna eléyìn wọ́n rí nù taurat israeliyati pọ̀ tí wọ́n ti kópa kó tí wọ́n ti kó nǹkan sí lábẹ́ ṣùgbọ́n wọn àfa súnà jí oyé wa wípé ṣèitọ́n tún lè jẹ́pọ̀ padà wá sí sánmà torí wípé wọ́n lè kú òun bẹ̀ nílé pé mo fẹ́ wọ bí n wọ̀ yìí ṣùgbọ́n kéèsè ilé pé bọ́yọ́ dọ́gbọ́n yọ wá láti wá jalè tí è pé yóò gbójú ilé lápẹẹrẹ lágbájọ gbọ́dọ̀ wọ̀bàdàn ó gbónú wọn gbọ́dọ̀ wọ̀bàdàn tá a gbọ́ yìí sẹ́wọ̀n pé túmọ̀ ní pé kò gbọ́dọ̀ wọ̀ wọ́n yìí tí wọ́n mọ̀ pé ẹni ń bọ̀ gan rè tí ó tún máa bọ̀ láti inú ọkọ̀ ìtàbí tí wọ́n máa yan mélòó mélòó ẹni tíjọba ń wá tí òkú olù náà sọ́wọ́ tó bẹ̀ kọ́ máa rìn káàkiri kọ́ fi rẹ̀ hàn wọ́n lọ yọ wa ni ọ̀dà apá kan nù àfà nínú àti ibi tí wọ́n lè lọ lórílẹ̀ náà ń ti kóró eléyìí ló sì súnmọ́ dodo jù nígbà tí yàn kọlu èèyàn fọwọ́sowọ́sà lọ́hùnmọ̀ ṣèyípán ṣèyítọ́ ń kúrò ìró yìí bú sàn méjèèjì lẹ́mì wípé ẹjẹ́ ń bi igi ha ẹjẹ́ ń bi igi tẹ́ bá ti jẹ́ gi ẹ̀ ní kúòmí ẹwà ìmá ẹ̀ kúmọ́nù wàkọ́ sàmáhùnmá inni lakuma lamina nasihin ó tún búra fún méjèèjì pé ìyìn parọ́ fún yín sẹ́ ìyẹn lọ́fà táwọn afáàfin sọ wípé gbogbo ẹni tí ọba máa ṣe ẹsẹ̀ wẹ́ẹ́rẹ́ tọ́lọ́wọ́n fẹ́ gùrúùrù lè sófin máa bá lu ìtànjẹ gbogbo ẹ pé ká máa parọ́ máa dọ́gbọ́n kan sí kejì máa yín mú síyàn lẹ́yìn máa ṣe gángan yẹn kan kò tó nǹkan ilé ìsìkiri ní ẹsẹ̀ gangan ọlọ́run gan ṣùgbọ́n tó bá jẹ́sẹ̀ ńlá máa ṣe sìnà máa jalè máa pààyàn ìntẹ́sù ọmọ fi tóńtọ̀n òní táwọ́bà tẹ̀síwìf ibò tí ikù kàn sí díẹ̀ kó fi rówó kójọ kó sì lọ́rọ̀ bẹ̀rẹ̀ bísẹ̀sì gidi wọ́n yóò mi ẹ̀mọ́ alájá ìfọ̀tí ẹ̀ ìfọ̀tí lẹ́nu ìdìsẹ̀ náà ó ní ti lọ́mọ́kà ń bẹ̀ mi kí lájá lóòtí ṣe bíúrù tẹ́lẹ̀ tí bíúrù gan ń da orí bá rí yé ni ọlọ́run fẹ́ mi fún dáadáa ni ọ̀sẹ̀ balẹ̀dẹ́ líntù ni ẹwọ́ táwọn afá ń wí ẹ̀ kúnú ẹ̀ kú aláìní ìsìnú ti ẹ̀tọ́ mọ́sálásí tí wọ́n máa dáwó fún ẹ̀mẹ́ kò tó tún mo ti ẹ̀sì kéré gan gbọ́ ọwọ́ bí tẹ́mi gan gbọ́júmọ́dé yìí kọ̀sẹ́ni tí ò lè ní kí láwọn èsè fámílì àwọn àìkún kékeré lọ́dọ̀ wa àbúrò dáadé mi gan tó kú kẹ́yìn tí a lè pọ́ méke tí a tó táwọn àga tó ń pè wọ́n wọ etí náà wa ń kó sí wọn jẹ́ jẹ́ tó fi wa Hawa kọ́kọ́ jẹ́ ó ní ọkọ mi kí ni tí n bá ti jẹ́ tí n bá ti kú ìwọ ọmọ jẹ mọ́ kó o lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ ẹ wò nǹkan yàwó àwáwò jẹ kùkù anabi adamu wà jẹ. alásùfà ni fáàzà láwùmọ ṣètọ́nù àníhà èsù yọ méjèèjì lálìjẹ̀nà pẹ̀lú ètè ebú tó lò fún wọn wípé ẹ wá jẹgi ṣé ẹ sì wá rí i pé ète náà èso ọ̀wà ayé lódò ni. wọ́n ní bá a bọ̀dé ó ní ẹ̀yìn ẹ̀ ń gbọ́bọ ni ó ní ìfẹ́ ká yọ ọpa ni ṣẹ́gẹ́rọ́ tó lè kó lídì kí bá wá wà lọ́njọ́ sí. débọ̀ ọ̀wẹ́ òrìn lórí odó ó ní àràgbélayé kí n débọ̀ payé báyìí máa mọ̀ iná tó ń lo sìgìdì ni ah ìbá lọ mọ́sálásí ojú mi ò tó lé ní ń sún àmọ́sún ẹ̀lẹ́à ọlọ́ngá náà wọ́n porí àríyàn tó dáa la fi ń ṣe ìgbà lè mi ọ̀dà lórí mọ̀ráyè kírun fún ẹ bá sì ní rọmọ ń pa kọ́dẹ̀wò yọ mọ̀ pé confam gidi sìgìdì ìjọ lele, yìí wọ́n ní alájí ibùkú òtúndé ìbàntẹ́mọ́ ní dìtì náà ó lọ́wọ́ fẹ̀ kún kéke ṣájọ́ tìlẹ̀ kúrídì náà ní ẹ̀ ń léèkì tẹ́sù fi ń jọ sí ìfẹ́ kú o ìfẹ́ kú o ìfẹ́ kú o yọ gbẹ̀bọ̀ tọ̀sán ìfẹ́ kú o ìfẹ́ kú o yóò gbẹ̀tọ̀rù kí n lé la o kí n lé la o kí n mú kú o láyé o kí n má ṣe kẹ́kọ̀ọ́ sásun o yóò wà di pé ìyà tí ó ìyà rẹ̀ ò ní níye ẹ̀yìn ìyá mi atapájọ orí látẹ̀dẹ̀jọ́ kan èyàn abojú wóòkò ọjà yín pọ̀ o ẹ̀mẹ́jọ ọ̀jábẹ̀ ẹ̀pọ̀n sẹ́yìn ẹ̀pọ̀n símú ẹ̀pọ̀n sáyà o ṣájártùlù kúrì náà náà ló ń kálukú ń wá káàkiri èyí náà tìyàn tó lọ gbégbá fún un ngwa-tí wọ́n najú onú gbáná ẹ̀jẹ̀ ní mẹ́mẹ́ ah ó mú o tó ma mú tí lọ́fíìsì ní o gbọ́n tí mú tí lọ́fíìsì ní tí ẹ̀kọ́ mú náà nùnà mo ti ẹ̀tọ́ wá fọgbà nù wọ́n èé ndé tẹ́lẹ̀ ẹ̀kọ́ nù mú o tó ma mọ̀mọ́ ìlé kí ni wá kí igi àìkú ẹ̀wọ̀n ìtọ́nù tó fi tán àbá wa inú ìwà bẹ̀rẹ̀ wà náà dùn ni mọ́kúó ìníkúó mọ́kúó ìníkúó kìíní kan kòkó àsáso wọ́n tó wà mẹ́lùmọ́ ọba yú ẹ̀mí rẹ̀ lójú ẹ̀ náà ni a ń fún ní o wọ́n wà ní ibi ọba wùọ̀ ni o fi kọ́ fún rẹ̀ gbogbo òfin tó sì náà mọ́ ti mú ọ̀lọ́ fi sọ́nà lébi ẹni tí ẹjọ́ ń jà yá àbó òdenú yóò máa káàkiri inú gbó irú gíwò ló lè lọ fi kíní ìpamọ́sára ẹ o naam ńgbà tẹ́mù tí wọ́n bá sí kú lẹ́yìn náà bá tó wọ́n bá ní ìjọba má tún ti sí gbó wọ́n ti sí rìsáàfù o naam ńgbà tí kò ti tó wọ́n gba apá abọ́dúnwó ti bẹ̀rẹ̀ apá abídé tásìkò rẹ̀ ti tó náà wọ́n máa ná sí pé apá abídé ìjọba fún yí o kọ́dà wọ́n tún sọ pé kò gbọ́dọ̀ ju èwíìkì lọ kó kálukú ege tiẹ̀ kó sì kó kí nànú kálukú wá kí. ìfẹ́ kú ìfẹ́ kú èèyàn bẹ̀rẹ̀ yìí lónìí tí ò lè búyàn one thousand tí wọ́n bá sì lè sọ pé abẹ́rẹ́ tí wọ́n fi ń rìnnú ẹ̀mí wà tí wọ́n bá yàn fi kún un olóṣù kan ten million ni ẹlòmíì lè ra ti oní fifty years ilẹ̀ sẹ́mi pé twelve times kínú twelve times fifty times ten million kò sì lè bóyá ní kíni o. ẹlòmíì ìbára bíi pé tí ó bá jẹ́ pọ́ bá rọrùn ni pé ṣé tọ́mì mi bá ti fẹ́ bọ́ sí ẹlẹ́bàá ń ewúrẹ́ nǹkan ti báwọn aráalé sọ̀rọ̀ ni pé ẹ dákun ẹ má pa ń bọ̀rọ̀ ẹjọ́ o ẹ nítorí ibú èmi ní báyìí náà ni o ọgbà láti dẹ̀ tí wọ́n máa dẹ̀ tí wọ́n máa pa ẹ̀gẹ̀ fún ọgbà láti lọ máa jẹun lórí kíni olórí àtàkọ́sà máa kú mbẹ́ anabi adam wọ́n jẹ ntọ́nà ni wọ́n má jẹ níbi igi apá kan náà àwọn àfáà nírú igi wo ni wọ́n ní akanigi ọ̀pọ̀tọ́ akanigi àgbàdo ni akanigi tíìnù ni pé ńlọ́fà lọ́dọ̀ àwọn àfáà téèyàn bá lálà rígi tíìnù ntí ọ ntí a máa tú sí ni wípé àbámà súnmà ìyí máa kọ́ kalórí dáadáa tàbí kọ́ kalórí àìdá ṣùgbọ́n tó súnmọ́ jù ní yọ igi ni ànàbí àdámà jẹ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala àwọn afáàfà mara wọn lọ́tọ́ pọ̀ o awárí náà àwọn afáà bíi Ibn Atiyya mọ́mú wa Fakhruddin Razi àtàwọn mìíràn àwọn afa ibi yẹn dọ̀rọ̀ padà sí ni wípé wa jẹ́ wípé igi tẹ́ pé mímọ́ rẹ̀ ó ní bá ṣe pẹ̀lú wíwà lìjẹ̀ náà wà ní ọlọ́run ọ̀dà pẹ̀lú àlìkùrà ní. rẹ̀ oore ni ọ̀dà táìmù wo wá ní ànábì ádámà lò apá kan gbogbo ohun tó lò kò ju odidi ọjọ́ kan lọ. ṣùgbọ́jọ́ kan yẹn ó ṣe déédéé thalathuna wa mi'atu sana bí ayyami duniya wọ́n lọ́jọ́ kan yẹn ṣe déédéé one thousand eh, one hundred and thirty years ìtayé tàn lóyìí apá kan nínú àwọn tí ẹ lẹ́rìí ẹni kí lẹ́rìí tí àwọn wọ́n lẹ́rìí àwọn ni hadithi tí imaamu hakim gbọ́ àfihàn mustadrak min hadithi abdullahi bin abbas wípé uskina adamul jannata ma bayna al'ashri ila gurubi shams in tí ànàbí adama tó fi gbẹ́lì janna kò jù láàrin kí oòrùn kọ́wọ̀ láàrin asiri sí kóòrùn ọ̀wọ̀ ẹ wá máa wè mà gbogbo àwọn tí wọ́n gba hadithi wa kò sẹ́ńtẹ́nukùnú wọn. àfọwọ́ Sa'id ibn Jubair mawthuk lẹ́yìn tí wọ́n wá ku ẹnìkan wọ́n ń pọ́ńtọ̀ ní Amar, ibinu jaafar àwọn apákan náà afáǹpẹ̀ ní ibn abi jaafar albajali èyàn dáadáa ló náà kọ́dà ìmáàmù muslim rahmanu ta'ala ọgbà àdífì àìmọye àdífì wà túrú rẹ̀ nínú sọ́yìn rẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ amaru ibn jaafar albajali afáwàṣẹ́ rúbù jùbẹ́rì ti kú kún tóbi kí ló ṣẹlẹ̀ yẹn nkìtá fal'atharu munqati'un ẹlòmí lè rí kó o pé gbogbo àwọn tọ́ba tí yẹn máa lọ sí dìrọ́sà sanu lọ́kọ́ ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ẹni ẹni ẹni ó lè fi kọ̀ wá rẹ̀ lá kò rí bẹ́ẹ̀ múdàtọ̀ wá lóyìn náà tó wá pé ń bẹnu táyé wàlìjẹ̀ náà ti pé àìmá rẹ̀ èyàn ní wàlìjẹ̀ náà alọ́ sọ fún àbí òní sọ subhanahu ta'ala ṣùgbọ́n bàtà ó ní kánà bí ẹ̀dá máa wà jẹ̀ náà yìí ọ wá pa àwọn òwe kan fún ó ní inna laka alla tajua fiha wala ta'ra bí àsìrí inú ọba bò kí ni ọba ebi inúnu bí àṣírí ara ọba bó ń ta kí ni òní síbẹ̀ aṣọ ọlọ́run pé méjèèjì pọ̀ alátàdú àfihà ebi inú tó jẹ́ ti inú táwọn èèyàn ò rí kò ní pọ́lẹ́jẹ̀ náà wà látàárọ̀ ebi ìta oníkàrọ̀ ọmọ àràsọ̀wọ̀ kò ní ṣẹlẹ̀ sí ọ́n نعم وأنك لا تضمأ فيها ولا تضحى òǹgbẹ ò ní gbé ọ lálìjẹ̀ náà inú rí ọmọ tuntun gbogbo ògbà ni wàlà tàbíhà oòrùn náà sì tún ní gbẹ òde rẹ oòrùn ni máa sàn ọ́ kò ní sáré nù àníbí àdámọ́ sáré gbogbo àbúsí wà ń bẹ́ kí ni wọ́n jésù sí tán fábàdàtì láhùmá sàwàtúhùmá lójúbá láwàì torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀lẹ́ ọlọ́run ọba ló bó wọn ò ní ìsàsọ sára ìmọ̀lẹ́ ọlọ́run ọba sọ̀tàálá ò ń lasọ ara wọn ẹ̀sẹ̀ dé báyìí ìmọ̀lẹ̀ lọ lọ́fà tó fi jẹ́ wípé ẹni tí bá ti ń súnmọ́ ṣẹ̀tọ́n tí àṣàṣì bá mú yọ́ ráyè jókòó ni ni àṣàṣì ọmọ afẹ́ hù gbáre sáà magba àtúntí bá ń rí nǹkan kan tí wọ́n tún lè lò ní ìsìn nǹkan kan gbá òkú wọn ni kí ni wọ́n ní ahọ́n ajá tí wọ́n bá pa fógùn bọ́ sí ahọ́n ajá tó kú títì gan wọ́n ní pẹ̀lú mọ́jẹ̀mọ́kọ́jẹ́ tí wọ́n ṣe kí ni o tí wọ́n pa fún ogun omi ọ̀sùn lẹ́sìn gbọ́dọ̀ fi sèé ète ṣèitán nìyẹn alọ́sùtara wá ní bẹ́ẹ̀ sí wọ́n ń wo yìí o ẹ máa lọ báàdùkùn lè báàdùn àdúgbò èsù yìí àti wà nàbí adama àtìyàwó rẹ̀ ọ̀tà lẹ́sù ọmọ báyìí ṣe o àtàwọn ọmọdún máa yín ọ̀tà láíláí ni ó jẹ yóò tún wájọ́ta gbére jama'a ìjọ pọlọpọ ní feeling pé ọ̀tá àwọn lè sùnmọ̀ lónìí obìnrin kan níbàdàn iná ni o kọ̀rọ̀ ma bí ní ti ń dàlámù wọ́n sá lọ sọ́dọ̀ àwọn èèyàn kan ń gbòdó ìrìnàmọ́ sọ pé wọ́n lá ní nípa ìjọ náà kí ló dé wọn nípa wọ́n ti ó ti láwọ́ fún lọ́mọ kí àwọn àpò ń wa ọmọ kẹwàá pẹ́ fún lọ́mọ fẹ́ pọ́n làkẹ́ ìtumọ̀ pé ọmọ èṣù ni a fẹ́ gbé fún àwọn èèyàn ń lọ sọ pé èṣù à ń fẹ́ ọmọ èèyàn máa ń sọ pé èṣù mọ̀ ń fẹ́ ipò ṣé téèyàn bá sì lọ gba nǹkan lọ́dún ètè èèyàn ṣé nǹkan ni ó fún yẹn naam gbogbo àti ẹ̀ ń bẹ̀sù ìjà tí ẹ̀ ń bẹ̀sù mú yìí ntí ó kò bá yí wọn àtìlàlìkì àmà wọn ilé sùn ó gbèlè yẹn lọ àtàyọ náà náà náà ni wà lóò ti dé ní ọba ṣe sà wọn bá ní kòkòrò kan lọ́mọ sọ wọn lọ́gọ ló ń bá ń kẹ̀ sí pé kọ́dà báyìí nìsín tí wọ́n bá fẹ́ tọ́jú ọgọ́n aṣọ tí wọ́n kọ́kọ́ kó bóde ńbẹ̀ tí wọ́n fi páàkì ẹ̀ ó tó ìrò mẹ́rin ẹ máa wò pé ìrò mẹ́rin bó bó náà gan lórí ṣe tó orí ọ̀tá gbà ah, ẹ bá lè wọ́n gbà tí wọ́n bá fẹ́ wẹ̀ ah, àwọn abẹ́mọ́ ṣe yín o ah, kódà a máa tọrọ ọkú gan pàpà owó sí rè ìlérè wọ́n sì ti ké fún un bó bá dé tọ́gọ̀ rẹ bá ràn kọ́ ó ní ìròwó náà sí ó ní wá o gbogbo ntọ́ èsù èsù èsù ẹ máa ṣẹ̀dá rẹ ni yóò mọ̀ wá tàn wọ́n ló ti ṣe ọ̀nà pé ìwọ yìí kò rí kádàrá kankan o kádàrá rẹ ọ̀ kọ̀ gba kí wọ́n bọ̀ lò nǹkan kankan. ẹbẹ́ sọ pé kọ́lá náà pààyàn ah, kọ́dà ẹlẹ́jẹ̀ mi mọ́ nìwọ ẹ̀jẹ̀ rí ọgbà kí wọ́n pààyàn sí ọlọ́run tó bá jábọ̀ yún kọ́ àní ah, àlẹ́jẹ̀ rí ọgbà bẹ́ irú wọ irú wọ yìí ara ẹ mọ́ ara irú yín láti máa mú tábà lò ọ wá ní kíni pé so ah, ò lè kójú méjèèjì lẹ́yìn ète iná ṣèyítọ́ òye máa sọ ọ́ dì sí asàwa ni walakum fil ardi mustaqarrun wa mata'un ila hin àtẹ̀yìn àtẹ̀sùn náà ẹ lọ máa gbébẹ̀ lọ fúgbà díẹ̀ náà ni ó ẹ̀ ń padà bá sọ́dọ̀ mi ọlọ́ba sọ̀rọ̀ tààlà tá a bá wá ń padà bọ̀ tí wọ́n ní pé bí a bá padà sí i òní yóò wá sọ bí máa gbé lọ gbére sọ́dà kéèyàn lọ rèé tó lẹ́yìn ṣèyítọ́n tí àwọn bá rò pé ibi tá ń lọ yìí ibi tó dáa jù onílàlìjẹ náà ìjọ ẹ kí nira kan mú mùsùlùmí láyé kó tó wá sáré lọ́sọ́dọ̀ ọ̀tá àpilẹ̀ tó lé bàbá wa kú òun gbádùn. àfàníyàna viran yarunu bí àìnà ìrọ̀kìdí. يا نابرا يرنو بعين الناقد يا ناظرا يرنو بعيني راقد يا ناظرا يرنو بعيني راقد ومشاهدا للأمر غير مشاهد ومشاهدا للأمر غير مشاهد dìde wà mùsáhìdá nílẹ̀ amúrẹ̀ gbẹ̀yìrọ̀ mùsáhìdì. mànẹ́tìkà náà fúsùkà dọ́làtà ń fa ajabuta. mànẹ́tìkà náà fúsùkà dọ́làtà ń fa ajabuta. turukọ sáfà àti fi ìlàgọ́ ìrírọ̀ turukọ sáfà àti turukọ fẹ́. ترك السفاهة فعل غير الراشد لا إله إلا الله أده يا ناظرا يرنو بعيني راقدي يا ناظرا يرنو بعيني راقدي ومشاهدا للأمر غير مشاهدي ومشاهدا للأمر غير مشاهدي ومشاهدا للأمر غير مشاهدي منتك نفسك منتك ضلة فعجبتها منتك نافسك ضلة فعجبتها ترك السفاهة فعل غير الراشدين ترك السفاهة فعل غير الراشدين طرق الصفات في لغير الراشدين طرق الصفات في لغير الراشدين طرق الصفات في لغير الراشدين Bener. Ada ó ti sákú mi náà lórí la ilaha illallah sùrẹ́sì ẹ̀wà rẹ̀ létí tẹ́sílù dùnú báyìí là ń تصل الذنوب إلى الذنوب وترتجي درك الجنان بها وفوز العابدين درك الجنان وفوز ترك ترك الجنان بها وفوز العابدين ترك الجنان بها وفوز العابدين ترك لجنان بها وفوز لعابدي ونسيت أن الله أخرج آدما ونسيت أن الله أخرج آدما منها إلى دنيا بذنب واحد منها إلى دنيا بذنب واحد منها إلى الدنيا بذنب واحد أفن يا ناظرا يرنو بعيني راقدي أفن مقبوتي òun wo àràmù tó ń gbówò kú tọ́lọ́wọ́n bí òfin owó owó òbú tẹjọ fẹ́ pín ìhún wò báyìí obì olóòdù tó fẹ́ bá ṣe zina gbogbo ẹ̀ṣẹ̀ ẹbú tó fẹ́ ṣẹ̀ yẹ́rùnù bìí ẹ̀yìn ìrọ̀kìdì yóò máa wá sojú bẹ́lúbẹ́lú bí ojú ẹ̀ ti ń sùn lọ bí ẹ̀ ń pé kò rí nà rẹ́sẹ̀ wọn. wà á mú ṣáàhìdá líle àmúrígá rámú ṣáàhìdí ìdí obì olóbìnrin wo ẹ̀ ṣe bí ń tìlà wà ní. wà á mú manatikana fusuka bọ́látà fàjàbùtà ọ̀nà nùlẹ̀mí rẹ̀ ń fi ọlọ́kàn balẹ̀ sí ó sì ń dẹ́mi yẹn lóhùn. طرق السفاهة في لغير مرشد طرق السفاهة في لغير الراشد kéèyàn máa rirú ọ̀nà báwọn ọ̀nà àwọn òpònú tí ò mójú ọ̀nà ni o wá lọ rí farabalẹ̀ tẹ̀sílù dùnú bá ilá dùnú bí wá tẹ̀rù ẹ̀sìn àárọ̀ ọ̀ndà àpọ̀ màtọ́sàn kò túbá o kò tí ọkọ̀ mọ́tí ẹ̀ ń pè túbá yóò tún mú tọ̀sàn yóò dàpọ̀ màá ohun etí ẹ̀ gẹ́tì ara tó ọba tí ìṣe ìsìnà bíi mẹ́fà lójúmọ́ tí ó sì dòbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì gbé nǹkan lura lé tó gbọ́rọ̀ jẹ́ nǹkan tútù láti fi máa jógẹ̀ tẹ̀sí ló dùnú. ìwọ iná lọ rè gbẹ́bọ olóhùn wápò ni ó dé kó tán ìtúnfara nílùú ó túnfara nílùú tán ìtúnjalè ìtúnjalè tán ìṣègùn tí ọ̀rẹ́ ìsàǹdàgbọ̀ ẹ̀pọ̀ mọ́ra wọn àfáà ni tẹ̀sí ló dùnú bá ìlà dùnú bí wà tẹ́rù tẹ́jì yìí darakali jina nibiya wafawo zalabi tí àwọn afáwọn bá wọn sàdúrà pé ah ọlọmọ sànú wa o abasa pàjùdé sájà àbálìjà náà lọ́wọ́ oní ọkọ máa sàmì àmì o ah àjẹnà dà àmì o àmì o ẹsẹ tó o sì ń sẹlẹ ojúmọ́ tí wọn bá sílé ní èjì tó wájà pé ẹsẹ ń lè di abara ni tó lè di abara tírélà bíi twenty ni ọmọ kó tí wọ́n sì sọ pé ah, ọ̀la àwọn ẹni rí àná ah, ìrìn àjò wọn yà lókè ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ní tí wọ́n máa wí nù afa wa ni wàna síta gbogbo wa bú tó ń wí wàna síta anàlá àkọjá adam ìwọ ti gbàgbé pé ń jọ́tọ̀ lọ́n fẹ́ lé ànàbí adama kú ò làlíjà náà minha ila dunya bidambin wahidi ẹ̀ṣẹ̀ kan lọ́mọ̀sẹ̀ tọ́lọ́n fi pé fàlìjẹ́ náà lè máa bọ̀ láyé ìwọ wa ń rọ gbogbo ẹ̀ pọ̀ oníbẹ̀ ló fẹ́ padà sí. Mariam ṣe túbẹ̀ sọ ni kí n tún sọ àfáà ní sọ ti gbàgbé ni pé ádámà gan tọ́sẹ̀ tí a ní wá fàlìjẹ́ náà lè máa lo ayé o ẹsẹ̀ mélòó lọ́sẹ̀ ìwà wọn ń da gbogbo ẹ̀rú mara wọn láyé oníwọ̀fẹ́ padà sí ibi tí wọ́n ti fẹ̀sẹ̀ yọkan yọ̀ọ̀yàn kú ó sì ń sí àìmọye ẹgbẹ̀rún ìkẹrọ wọn bá gbáyé tó tọ́ ṣùgbọ́n ẹ̀mẹ́jì àlú o ìjọlọ́run wá foríjì ànàbí ádámà àbí òforíjì ibi tí tafsir ti bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ nu insha allah rahman wa in kana fil umri baqiya hada wa sallallahu wa sallam muhammadin wa ala alihi wa sallam.